والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أداك الله كلا الله كما بان أسود إلى محمد Aya 249 ní Suratu Baqara rẹ̀ ládé ní àná, a bẹ̀rẹ̀ láti 250 lè nìkòdí ẹ̀dọ́lọ́. Tọ́rọ báyìí, أعوذ بالله من الشيطان الرجيم ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا قالوا ربنا تفرض علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعدهم ببعد لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين تلك الرسل فضلنا بعدهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات <coughs> وآتينا عيسى بن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما ولكن الله ولكن الله يفعل ما يريد ní jẹ́ ọlọ́run bá ní wàlámà bárọ̀zí ò lè jẹ́ àlóòtẹ́wọ́ jùlọ òdì àwọn ọmọ tálẹ̀t nígbà tí wọ́n yọ sí jálútà àtàwọn ọmọ ogun tó jẹ́ kèfèrí kọlu wọ́n ní rabbana afrij alayna sabra ọlọ́run jẹ́ ká lè rí ọkàn gba ìnira ogun yìí sí jáde rárá gbà bí ká gba gbogbo tá bá ní ìpàdára kalẹ̀ ìgbàmọ̀ra yẹn ni pé má jẹ́ ká sá jẹ́ ká sì ọkàn fún wa ní gbé ọkọ̀ وانصرنا على القوم الكافرين wọ́n wá lọ́wọ́ lórí kíni lórí àwọn ìjọ kèfèrí ọlọ́run sì gbàdúrà àwọn bẹ́ẹ̀ ẹ̀kùn káwọn ń fi àtẹ́kọ̀ọ́ ní ìlàtí àmọ́ ìjọ díẹ̀ gọ́dẹ̀ lẹ́tù fi فأزموهم بإذن الله wọ́n borí wọn àwọn ọjọ́ tọ́lùt àwọn ọmọ tọ́lùt wọ́n borí ọmọ gíní jarmut pẹ̀lú òjò ọlọ́run wàkọ́tẹ̀lẹ̀ dáwùdù jarmut anábì dáwùdù olóṣèlú olópa jarmut anábì wà dáwùdù olópa jarmut

ẹ̀kẹ́ lẹ́yìn tó lóòt wà alẹ́lẹ́rù mímá tó fi mà ó tún fi mà má nínú tó náà fẹ́ ọlọ́run fi mà ولولا دفع الله الناس بعدهم ببعض ọlọ́run tí tí ọ̀rá sí yẹn ni ilẹ̀ ọ̀rá bàjẹ́ sọ ẹ̀pá àwọn tí wọ́n ń lágbára náà wọ́n ń lò ọlọ́run máa fa kẹ́ńtọ̀ wọn ilẹ̀ ọmọ bàjẹ́ ilẹ̀ ó bàjẹ́ gẹ́gẹ́ bọ́lá ṣe sọ láyé rí pé wà láwọn bá jábọ̀ òun náà sí bá àdọ́hùn bí bá àdè tí wọ́n tó ọlọ́run ti àwọn kan ti àwọn kan dànù wọ́n fi tán ti ti àwọn kan lahuddi mati sọ̀wárẹ̀ọ̀ wà bí yá ọ̀rọ̀ wọ́sọ̀làwátùn wà masáàjìdò yóò tàbí fi asọ̀lọ́hì kẹsìrò wọ́n bá wọ́n ní ilé ìgbòsí ọlọ́run pátápátá ìbá jẹ́ ìgbẹ̀sì tàwọn ìyàwó bí ni ìbá jẹ́ ti nà sọ́ra ni àbí tàwọn àfá àwọn tí wọ́n máa ń dá ní lọ́tọ̀ àbí mọ́sálásí wọ́n wò ìgbélọ̀ máa ń fa àwọn kan dìfẹ́ǹdì wọ́n fi dáàbò

pé nínú gbogbo ọmọ ànábì ádámà pátápátá àwọn olólọ́lá jù àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn ànábì ọlọ́run tó ẹ́ à ṣùgbọ́nàlá ọlọ́ni tilka ayatullahi natluha alayka a sọ fún yìí àmì ọlọ́run à وإنك لمن المرسلين dájúdájú ìyá nẹ́bì lára òjíṣẹ́ ló wà ẹnikẹ́nà lára òjíṣẹ́ ló wà ẹni pé ànẹ́bì ṣe àkọ́kọ́ òjíṣẹ́ àwọn òjíṣẹ́ kan ti lọ òjíṣẹ́ lọ́wọ́ bá pọ̀ nínú àwọn òjíṣẹ́ ní kíni ìwọ náà wà ẹni kò láàrin kílkà rọ́ṣòrò àwọn òjíṣẹ́ dáwọn fàbọ́nà bá àdọ̀rọ̀ alàbáàbìn àdá wọn lọ́lá jọra wọn àwọn ní inú gbogbo mà nẹ́bí àádámà àwọn òjíṣẹ́ ni wọ́n sí kíni àwọn ni wọ́n lọ́lá jù láàrin àwọn òjíṣẹ́ náà wọ́n tó wá sí kíni wọ́n tún lọ́lá jọra wọn lọ fọ̀bọ́lá ba'duhum ala ba'd àdá wọn lọ́lá jọra wọn lọ nínú man kallama Allah nínú ẹni tó lọ bá sọ̀rọ̀ lẹ́nu ní àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn olóòrùn bá sọ̀rọ̀ sátúnù hmm? tí hmm? wọ́n nìkan náà àrábí àwọn ìrọ̀sọ́lọ̀ àti sátúnù Isa, à nígbẹ̀rẹ̀ ọ̀tí wà sọ̀rọ̀. Hmm? tàbá ní Suratul Maida tọ́kù ya Isa wọn Maryama a ń takúlùkà linnasi takhizuni ilahaini min dunillah tí wọ́n lọ sọ fáwọn pé ẹmú mi lẹ́lẹ́rìn yàtọ̀ sọ́lọ̀ ẹmú mi àti yà mí lọ́nà yàtọ̀ sọ́lọ̀ lónìí Musa ní subhanaka mímọ́ fún ọlọ́run máa yà fún òní ánìkíni ánì àkúrúlà máa lè sà ní bìhákí ìtí ọ̀lẹ́ pẹ̀sùn ìgbè sọ láì in kún tó kúrò tèrú pàkọ́dé àlẹ́mta káni mo bá sọ ìwọ̀ náà bá mọ̀ tààlẹ́ máa sí ẹ̀sí wọlá àlẹ́ máa fi mọ́ síkà tá a bá tarí rẹ̀ kó pé ọlọ́run bá sọ̀rọ̀ náà ó lè wà ọlọ́run bá ozi. ti bàbá gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run sọ̀rọ̀ àwọn kùránì ń tọ́ka lérí bákan àdísì náà tọ́ka lérí nínú àdísì tó tọ́ka lérí òun nígbà tọ́lọ̀ dá ádámù tán ẹni fà láti kọ̀ ọ̀rọ̀ ìgbà dá tán náà wá وهم نفر من الملائكة جلوس أيا ما سلام سلام جوني عن جوا ملائكة موجب فتاي ما نقول بقول بقول فإنها تحيتك وتحية ذريتك فكر أتعرض لهم لتم فكرا أمي أنا بهذا موالي أواني السلام عليكم àwọn mọ̀lẹ́kà náà ní assalamu alaikum wa rahmatullah àwọn fi wà rahmatullah wọ́n fi ajá sí pé ọlọ́ọ̀bá ẹbí Musa Adam eh, ọba sọ̀rọ̀ lò àtàwọn tí ọlọ́run tí ọlọ́run sọ níbi ọwà ní ṣọ́tù bá kọ́ láwọn yìí mìíràn tí ṣọ́tù bá kọ́ra eh, kíni wàkúnlẹ̀ ya Adam àbí

ibi tọ́lọ̀ tí wà ádámà ádámà làásìmáhà kúlà á ọlọ́run fi orúkọ ọmọ ádámà súnmọ́ àrọ́dọ̀ ọmọ láìka fàkọ́lá áńdì ní bí àsìmáyà áwò láì ọyá fún olópa kìíní ikú tó tààlà mọ́ra tọ́lú subhanaka láìmọ̀ láìlámà lọ́tọ̀lẹ́ka ń tààlà àlẹ́mù a sọ pé

walakin liyatma inna qalbi ọkàn bí tó lè balẹ̀ náà ọlọ́wà ní ọmọ ẹyẹ lọ sí báyìí báyìí òtí ní ọlọ́run bá wọn sọ̀rọ̀ ọ̀kan náà wọ́n fà sọ pé wọ́n sa Musa lẹ́sà pẹ̀lú kẹlímù lẹ́rìnkẹ́ni kẹlímù mọ́ ẹni tó lọ bá sọ̀rọ̀ tòun ti pé òní tẹ́lẹ̀ ẹ̀kọ́ lọ́lọ́run bá sọ̀rọ̀ wọ́n nítorí pé ìbásọ̀rọ̀ ọlọ́run tó bá nàbí sọ̀rọ̀ lókè sánmà ni ìbá bá ànábì ádámà sọ̀rọ̀ lókè sánmà ni ìbá musa lórí ilẹ̀ ni àwọn ọkọ̀ ànábì musa nìkan kọ́ lórí ilẹ̀ náà tí ibrahim ta ń sọ yìí náà lórí ilẹ̀ ni ṣùgbọ́n ọlọ́run ọmọ sa ànábì musa lẹ́sà ni pé pẹ̀pẹ́ òun ló gbajúmọ̀ pé gbogbo ẹni tó bá fẹ́ gbogbo tó bá fẹ́ báyìí yóò lọ sókè sọ̀rọ̀ òun ló gbajúmọ̀ pẹ̀lú dáadáa fi ní èlé gbogbo náà ọlọ́sẹ̀ wọ̀rọ́fà àbáàdọ̀hún dẹ̀rọ̀jáàt apákan wọn agbé wọn ga nípò oníkẹ́bẹ̀ agbé wọn ga nípò àwọn àwọn orílẹ̀ èdè ágbìmì nìsì lọ́sílẹ̀ ìpè wọn ga ju àwọn ànábì tó kù lọ ànábì Ibrahim àti ànábì àwọn ọ̀sọ́là àwọn ní fún ní ipò kúlà tí wọ́n lè pè ní kọ̀lílùlá àti ànábì Muhammad Khalilullah àwọn méjì òun tún ní ipò tó tún ga jù ẹni tó lọ́wọ́ fi sí ọba gbogbo ní tàbí àtẹ́yìn tí gbogbo anábì wa Muhammad sallallahu alaihi wasallam ohun náà ọlọ́run wà láàtọ́ iná ìsà bí na mẹ́rin yàmà ìbàyì náà ìsà ọmọ wọn ní àbá fún kíni a fún ní àwọn àlàyé àwọn àmì tó jẹ́ sí pé

ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات قال الباطل àwọn tí wọ́n wá lẹ́yìn wọn bá ti jà lẹ́yìn ìgbà tí àlàyé ti dé wá bá wọn wọ́n ti rí dúdú ṣùgbọ́n wọ́n ṣe kíni wọ́n sì gbẹ́ ìgbẹ́rí wọ́n ṣàgídí wọn gbà ọwọ́ bí wàhálà wọ́n láti tára fún ọlọ́run wọ́n yapa fàmílì hùmàn ààbànà ń bẹnu ẹni tó gbàgbọ́ ومنه من كفر إن بنويتو يا كفري ولو شاء الله ما اقتتلوا قالوا بقني وبتجا ولكن الله يفعل ما يريد ṣùgbọ́n ọlọ́run bá lè kíọ́lá ọlọ́run bá máa ṣe tí ó bá wù ú ọlọ́run máa ṣe àdà tó bá wọ lọ́lọ́run dá nípa pé ọlọ́run ní òun dá àwọn òjíṣẹ́ òun dá wọn lọ́lá jọra wọn lọ wọ́n níbò láti fẹ́ sọ pẹ̀lú àdínsì kan tó wá tánàbí ni la tukhayyiruni bayna al-anbiya ẹ̀mọ́ sàmílẹ́sà láàrin àwọn ànábì pé ah, ànábì nìkẹ́ni bí la fẹ́ sọ torí ó wà ń sọ yí Bukhari àdísọ àbí ìrẹ́rà lè rọ̀jí ọmọ àwọn àwọn mùsùlùmí náà pé Yahudi kan ọkùnrin kan náà Yahudi ọkùnrin náà mùsùlùmí wọ́n búra wọ́n jà wọ́n jà ọ̀kan ní la wallazi istafa Musa ala al-alamin torí bẹ́ẹ̀ gbogbo ọba tó sa Mùsá lẹ́sà lórí gbogbo ẹ̀dá pátápátá Yahudi nù musulmi ẹni náà láwàláì wàláì istofa Muhammadu alàlàmìn ọba tó sa Muhammad lẹ́sà lórí gbogbo ẹ̀dá a nígbàtí Yahudi sọ ti ẹ̀bá yìí <laughs> ìtara gbé mùsùlùmí ọgbà ní ní ti yàhúdí wa ní kí lélẹ́ ọba lọ bá nẹ́bí àwọn ọ̀sánà ọ̀rọ̀ pẹ̀lẹ́sọ̀ ànábì pé ìtàwọn ọlẹ́yìn rẹ̀ sí lélẹ́ yìí ànábì wa pè é pé kí ló sí ọlọ́run sí báyìí ó ní à kí ló sí ọlọ́run ìtọ́ sọ ní bó ṣe sọ ara gbà níta mo sì sí òparọ́ òun gba lóòótọ́ ànábì wa ní látòkọ́ fi lónìí alẹ́ àǹdíyà nígbèmí látòkọ́ yìí rónìí bẹ́ẹ̀nà àmìyà ẹ mọ́ sàmì lẹ́sẹ̀ ẹ mọ́ gbé mi lọ́lá jọ ànábì tó kù lọ. ó ní fa inna an-nasa yas'aquna yawm al-qiyamah táwọn ẹ bá ń dìde lọ́jọ́ al-qiyamah fàákùnù awwala man yufiq làkọ́kọ́ ẹni tí ọkọ̀ dìde níbò mi fàákùnù awwala man tashaqqu alẹ́ òlàmù èmi làkọ́kọ́ ẹni tí ọkọ̀ kọ́ lanu ó ní tí mo wá rí fáìdá fàájìdè mọ́sà bá ti ṣàbí kọ́rì mọ́kì àṣì ní ó sì lájúbá ìmọ̀rá lẹ́kùn ìṣà tó ti di òkú àgbára sínú fàláàdìrí àfáàkọ̀kọ́bọ́ ní ambúzí àbẹ̀sọ́ ọkọ̀tì kúrò ìwà mọ̀ pé ṣe òun lọ́kọ́ dùdú síwájú mi ni àbí ọlọ́run ti sẹ́lẹ̀sàn ìjápọ̀ àkọ́kọ́ tọ́kọ́ kú lọ́jọ́ kìlẹ̀ àná tó nílò nígbà tí ó ní ọlọ́run

ó lọ lè gbé oúnjẹ lẹ́yìn ó ní bọ́yá torí ẹ̀ lọ́lọ́ fi sẹ́lẹ̀sàn yìí ti yẹ ọlọ́run sẹ́lẹ̀sàn èyí tó ṣe lákọ́kọ́ òun ló jẹ́ kó wọ́n tètè jí ànábi ní fàlàkù fàdèrè ní alẹ́lẹ́ àǹbìyà níbo mi láàkù fàdèrè ní alẹ́lẹ́ àǹbìyà ẹ má máa sọ pé ànábì kan lọ́lá jura wọn lọ wọn ni kùránì ló sọ pé tilka rusulu fàbọ́nínà bá dọ̀rọ̀ alákin alábáàd inú kẹfí rahimu allah wọ́n ní èsì láwọn ojúkọ́ nàbí márùn-ún òun lè sí lórí alákọ̀ọ́kọ́ tí an na ha za ta na kọbla an yá alama bitafdin bọ́yá alábi ti sọ̀rọ̀ yìí kí áyàwó tó sọ̀kalẹ̀ wọ́n ní eléyìí á ah, oníjẹká wòye sí pé ọ̀dọ̀ jẹ́bẹ̀ ìgbánu pé bọ́yá nì ẹlẹ́ẹ̀kejì wọ́n ní anna haza qala min babi al-'azm wa tawadu' ànábì sọ ní láti fi sí ẹra rẹ̀ lẹ̀ nípa ìwà rẹ̀ lẹ̀ láti má fi sì gbéraga wọ́n ní torí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta وأن أن هذا نهي عن التفضيل في مثل هذه الحال التي تحاتم فيها عند التخاصم والتشاجر irú kọ̀ndíṣẹ̀ tàwọn èyí bó sí wáyìí òun lànàbí ọ̀fẹ́ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ó ti rí sí pé ẹ̀jà ẹ̀rá fíjẹ̀ fi ń jà pé ànábì ti lọ́lọ́lájù ti lọ́lọ́lájù á wọ́n ni ìtọ́sọ tó gbà níbi ọ̀sọ́nù ẹlẹ́ẹ̀kẹ́ ni pé ẹkàn mọ́mọ̀ fi ọpọlọ yí sọ pé ẹnìkan lọ́láàbùn tó lọ́lọ́lábì wọ́n ni rẹ́sìn ní ẹlẹ́ẹ̀kàrún ni sí pé yìí sí ààyè yẹ ẹnìkan lọ́lájẹ́ ẹnìkan lọ kò sí lọ́wọ́ yí ó ti rìn kìí sí lọ́wọ́ orí ìlú tẹ́lẹ̀ pé àlẹ́kìkan lọ́lájẹ́ kan lọ kìí sẹ́nu yí láti gbọdọ̀ gbọ́dọ̀ ọlọ́ọ̀nìkan ló lè sí kíni yọ́ sọ pé nìyí lọ́lọ́lájẹ́ nìyí lọ torí ẹ̀yẹ kan sí kíni ẹ juwọ́jú sílẹ̀ ẹ sọ̀rẹ́ndà fún ọlọ́run wọ́n ní èsì tí yóò wà lórí nǹkan yẹn ni ìdí òsì tàbí ṣùgbọ́n ànábì àwọn ọ̀rọ̀sọ́là ó pé àwọn bàbá ìbùn sí ni àwọn sọ pé ọmọ ìṣẹ́ pé torí tó àfihàn bá sọ lójú pọ̀nà fáàrí ìṣeyẹ́ran ni òun ni ọ̀dà àyílá ànábì kan sọ pé ánà sẹ́yìn wáládì ádámà wàlá fákúrọ̀ èmi lásíwájú ọmọ ádámù kìí sí kí ìsìfààdì ìtíjẹ bí ẹ bá sọ ní pé tí ẹ sọ láti máa fífún yẹn lábárí information pé ànábì yìí ó lọ́lọ́dẹ̀ ànábì yìí lọ báyìí báyìí pàápàá ní azimi àti ń ṣàlàyé fáwọn èèyàn ibi afẹ́ máa fi sọ pé ànábì kan sí jù kan lọ tí ẹ bá sì yẹ kò sí nínú àwọn ẹ̀kọ́ tí a rí yìí mú nínú àwọn ááyà yìí alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní nínú etí ń jẹ́ ìjẹ́ ẹrú fọ́lọ́hun tí ó jẹ́ kó péye ní kéèyàn máa sá pélékìní kọ́ máa sájọ ọlọ́run wà nígbà tí nǹkan bá le kọ́ máa ọlọ́run nígbà tí nǹkan bá le ẹ wo àwọn ọmọ ogun tọ́lùtù wọ́n ti sọ tẹ́lẹ̀ pé látọ́ kọ́kàlà náà yóò mọ̀ ìdíjá ní ìgbàwádìí ní àkà ti sọ́nù àwọn jẹ́ mọ́sọ bẹ́ẹ̀ káàmù pé àti kọ̀lí àti kọ́là bá ti fi àtàǹkẹ̀ sí irọ́ bí ìlànà ìmọ̀ ní ẹ̀lú máa náà sọ wọn a pé a ìkan yóò le ṣùgbọ́n a sàjọ lọ ẹ̀fẹ́ ni rọ́bà náà afúrẹ́gbẹ́ àlẹ́yìn náà sọ́bírọ́ ọlọ́run wọ́n sàfi sùúrù rọjú rẹ̀ sí wa lára dáàbò wa lára tó gbanú ọ̀kan wa jọ gbanú ara wa wàsábíkì àpìdáàmù ẹ̀nà kó wá fi sí wa múlẹ̀ mú múlẹ̀ sísìn wọ́n jà sá wọ́n sórí náà alàrẹ̀kọ́ wọn mẹ́ta kó wá náà wá sí àsìkò èèyàn nídìí kí èèyàn sàdì nígbà tí ẹ̀kan yìí ojú ogun lè nù ojú ogun lè na ọlọ́run ṣe mi ọlọ́run gbàdúrà wọn wọ́n ní ìsádi ọlọ́run tó yẹ bá sáájú ọlọ́run nígbà lé kókó sábà bí kéde kọlọ́run kó sì wọn pẹ̀lú pẹ̀lú ìyọ̀dọ́lọ̀ wọ́n wọn pẹ̀lú ṣùgbọ́n tí èèyàn bá gbára lé lórí ara rẹ̀ bóun lágbára òun nígbà òun láwo òun ní irinṣẹ́ òun nígbà òun láwo kí ni ìtí máa ń ṣe sábà bí ìjákulẹ̀ fún ẹ̀mọ́ òun ló sọ lè sáwọn sọ̀hábà ní ogun hulil ọlọ́ni wà yóò wà hulil ní ọjọ́ ogun hulil ìdí àjàbá ti kún kẹsìrọ́ ti kún púpọ̀ ló jẹ́ lójú pàlámtúgbìn à ń kún ṣe àkọwá wúlò fún yín rárá kò wúlò fún yín wàdọ́kọ̀tí alékùnmùn àrùbù bí ma rọ́hùbát ilẹ̀ fún mọ́ yìí bílẹ̀ ṣe fẹ̀ tó ó sì fún mọ́ yìí torí ẹ̀ mo lówó mo lágbára mo mọ̀yàn mo mọ́gbá mo mẹ́wọ́n gbà mí kò lè wúlò ọ̀nà nìkan ní tí yẹn bá dútì tí kè já yẹn sí pamọ́ náà <clears throat> nínú àǹfààní òun ni pé èyàn máa ń ní làlórí máa ń tíyàn láti sọ pé kọ́lọ̀ ọba àríkọlá kó fẹsẹ̀ èyàn mọ́lẹ̀ lórí ìtẹ̀lé tiẹ̀ òun ni wàtàbít àkùdá àmànà èyàn ní bùkátà sí na <coughs> ẹkún gbogbo lóhun àwọn ẹran ọmọbìnrin wọ̀nsúrúná alẹ́rọ̀kọ́wọ̀mọ̀ káfìrínà na wá ti rí àwọn kèfèrí fún sọ pé wọ̀nsúrúná àdá ìná na wá ti rí ọ̀tá wa yẹn ni pé na wá ti rí torí pé ni wọ́n ta wá sí lórí àwọn àjọ elébèlèdè onílùmọ̀lú gbogbo báhùn kò sí ńbẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ tọ́lọ́run gẹ́gẹ́ ohun lélẹ̀ wọ́n ya kìfẹ̀ yìí tọ́lọ́run na bákanáà nínú àyà tó tẹ̀lé wọ́n ní ẹni tí ó bá yẹ pé ìsájọ náà bá rẹ̀ ó bá lódodo pẹ̀lú ẹ̀ tó sì ní èrò dáadáa sọ́lọ́run ọlọ́run bó gbàdúrà rẹ̀ lọ́nà fi gbàdúrà àwọn ènìyàn lọ́nà fi ní òun wọ́n sì borí wọn pẹ̀lú ìyọ̀dọ̀ lọ wọ́n ní ó di dandan fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn tí nǹkan bá lè máa kò sí gbòmí tó gbọdọ̀ sẹ́lé lójú ọdún tánilá ọlọ́run bá lọ àyàfẹ́ni tí mọ́nì rẹ̀ bá mẹ́hẹ̀ nìkan lókù ẹni tó ní mọ́nì ìmọ́nì rẹ̀ gbọdọ̀ tí lọ gbòmí ju ọ̀dọ̀ ọlọ́run nìkan náà lọ náà ká fi ìṣẹ̀lẹ̀ ká fi tì sọ́dọ̀ náà ọdẹ́tọ̀ kọ́dà tó bá yí pé ọlọ́run bá gan àwọn ènìyàn ló sí onígbà tó lọ ní fàházà mọ́ọ́hó bí ìzìnlá wọ́n bu wọn pẹ̀lú gíní pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá ló sí kíni ló sí rọrùn fún wọn láti borí wọn wọ́n ní àkórí ake ànábíwá dáúdù aléìsàlá níbi báyìí ake òun ló sí kíni òun lọ pa ìlérí àwọn tí a bá ti pè lérí kèfèrí ogún kọ́rọ̀ àwọn sọ wọ́n á ní nínú ogun wọ́n fi ọkọ̀ nípa ní mùbárọ́zà ibi ogun òun ni àwọn gbogbo kèfèrí wọ́n ti wà lẹ́gbẹ̀ẹ́ kan àwọn gbogbo mùsùlùmí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ kejì wọ́n ti fèsì ara wọn òun tí wàá jà wọ́n àkọ́kọ́ sí mùbárágà náà ni pé ọyá ẹ̀yin méjì abẹ́rẹ́ mi ló fẹ́ jáde náà táwọn kọ́kọ́ jà náà tí wọ́n bá jà ní tí wọ́n bá para tán àríkọ́ ìṣẹ́ àmì wọ́n bá bá bá mùbárágà àwọn yòókù wọn yóò fa ìrẹ̀wẹ̀sì ọkàn fún wọn wọ́n ní tó ṣẹlẹ̀ láàrin àwọn ọmọkùn tọ́lùkù àti jálùkù lórí pé ànábì dáúdù ló fèsì jálùkù ó sì mú balẹ̀ tó yẹ ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú à ní àwọn àfáà sọ yí sísí ọ̀nà kí ló fi pa ọ̀nà pa àwọn kan ní bóyá katapọ́ọ̀tù ló ta kò sí ni kùránì ló sì tó ti yé bàbá ìgbà òṣèlú rahimahullah wọ́n ní tí mubaraka bá ṣẹlẹ̀ jẹ́bà sọ pé alharbu khidia àbí khodia ogun jíjà ète yẹn máa ń lo ète àwọn nǹkan máa ń sọ wọ́n fi ti sọ́dọ̀ alì wọ́n fi ti sọ́dọ̀ alì àbá àtàwọn sí tàkíkọ̀ àdésì ààrùn tíra rẹ̀ àwọn gbà pé kò rí ṣùgbọ́n ọkọ̀ mọ̀ dáadáa tí wọ́n máa ń sọ ni wọ́n ti sọ́dọ̀ àlè pé nígbà tí wọ́n fẹ́ jà tí wọ́n fẹ́ jagun tí wọ́n pe ẹnìyẹn ní kí náà ń pè amúrùkọ́nù amúrùbọ́nù wọ́ọ̀tì òun ló kọ ẹnìyẹn òun àti àlè òun ni wọ́n fẹ́ jọ sí mùbárọ́lá wọ́n fẹ́ jọ sí mùbárọ́sà wọ́n ní wọ́n ti wá fèsì ara wọn ájíkẹ̀ ní ọkàn kéré ẹ̀tẹ́lẹ̀ ní pé ààrùn sọ pé èèyàn méjì mo fẹ́ bá já amúrùbùn méjì bá wẹ̀yìn pé ta ló tó tẹ̀lé o táàbù tó wẹ̀yìn báyìí òun sọ ìjà sí ilé tẹ̀ ó lo ìtí ogun fún mi ó lo ìtí ogun fún mi eléyìí kò sí tó borí níbẹ̀ ojú alawa. láwà eh, ẹni tó bá mọ̀ orí ìlú sígí ni ló mọ̀ orí ìlú ẹni mọ̀ ètí ogun òun gẹ́gẹ́ lọ́gbọ̀n lálágbára náà wọ́n ní mẹ́rin ni pé anábìwá Dáúdà alẹ́ ìsìlám ọlọ́run ní ọlá ìjọba ó tún ní lẹ́yìn náà pé àwọn ànábì ọlọ́run ọba kò sí màkan fún wọn ju tọ́lọ̀ bá fi mọ̀ ọ́ lọ ìtọ́lọ̀ bá fi mọ̀ ọ́ ní kíni òun náà ni wọ́n mọ̀ tí wọ́n bá fi mọ̀ ọ́ lè mọ̀ láíláí ọlọ́run fi ní wá àdámà wú kíni mímá yàṣà ọlọ́run fi mọ̀ nínú tó fẹ́ ẹ pé àwọn kan bẹ tẹ́rọ̀ òfin mọ̀ kò fẹ́ fi mọ̀ kò sì fi mọ̀ náà mọ̀ eléyìí fi ní pé ànábì kan ọmọ tí ń jẹ́ kọ́kọ̀ lẹ́yìn tọ́rọ bá fún ọmọ tí ń jẹ́ òfin kan àbí tọ́rọ bá fún ìwé ọ̀nà sọ fún wa pé wà á ń sábà lọ́wọ́ àlékè ọlọ́run sọ tíra kalẹ̀ fún hikima ó ní wà máa lẹ́mta fún fàálámù ọlọ́run fi wọ́n nǹkan tọ̀rọ̀ tẹ́lẹ̀ wàkánà fadlullahi alayka azima ọlọ́run bá lórí rẹ̀ ọlọ́pọ̀tọ́bì ni ilé yóò jẹ́ àmà pé afọ́ ìdúró dà tó rí ànẹ́bì láyìnbóró ó yẹ láyìnbóró ibi tó ti sọ pé وإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم قل وإن من جودك لا يقول يا النبي الدنيا أولي وضرتها أتى القيامة أرغب ومن علومك nínú mọ̀lẹ́ ànábì ní kí ni irúmọ̀ láwọ́ ìwọ̀ ẹni kọ́ ìmọ̀ lófin mahfuz táàmù pè ní ni ìyá ńlá tíra gbogbo ìtú ọ̀sẹ̀lẹ̀ ní kí ni nílé ayé táyé fi parẹ́ bí 50,000 years kọ́nà tó dá sánmà ti nù pé ti wù ní gbogbo ti wá bí lórí mahfuz ó wá ní nínú mọ̀lẹ́bì ní ìmọ̀ gbogbo kan wà tó bá yẹ pé nínú mọ̀lẹ́bì ní kí ló kù fọ́lọ̀ wọn ọlọ́run sọ fún kílọ́ lọ́sọ bí wà lámẹ́ta máa lámta fún tààlámù a fi mọ́ ìjọ tó mà tó tí mọ̀ tẹ́lẹ̀ ọlọ́run fún mọ́ mà nábì ànábì ọmọ ọkọ̀ sí ìgbẹ̀kọ̀ tánàbì mọ̀ sẹ́rí orin méjèèjì yẹn àti sọ́dírò alìbẹ́ẹ̀tì àti ájísù àti bẹ̀rẹ̀ àti parẹ́ gbogbo ẹ̀rọ ìjọba gbogbo pátápátá ní ọba ah. ọ̀. Ìbájá sí pé bẹ́ anẹ́rọ tẹ́rẹpẹ́tẹ́ tánà bí ọmọ tí wọ́n wà tó fánà wà nítorí ní kí ní ó ṣẹlẹ̀ bó ló ṣe rí ó ti yé. Níjọ́ tí oṣù ọlọ́run bá sọ̀rọ̀ kan fẹ́ nìyẹn fún ẹnìkan, àwọn fáwọn sàábé, sàábé kan wá ó sọ fẹ́ nìkan wọ́n wà lójú ogun ni, wọ́n rọrùn sàábé ìpé, "Ah, ogun yẹn ju akínú, ah ah, èèyàn bí yóò sọ̀rọ̀ lógún ànábì wa ní wà fi náà olóòmọ náà ni à sàájú kan pé ànábì pé èèyàn lọ́mọ náà wàhálà dé à ẹni yóò ń gbọdọ̀ máa sọ́jẹ̀ o kẹta lọ́sẹ̀ táàmì wọ́n wọ́n ba ìdá kìkìrí lára ni a egbe léyìn ó rí gẹ́gẹ́ bí tí ọ̀dá ọwọ́ mú ọkọ rẹ̀ ó fi múlẹ̀ ọkàn ìdáyà sí ọkàn parí sábé tí ń tẹ̀lé káàkiri ọba ló bá ànábì àwọn ìsàfá ó lè rẹ́sí ọlọ́run tó tún jẹ́rìí kò jíṣẹ́ ọlọ́run bá ní ọ ànábì ní kí ló ṣẹlẹ̀ ọ̀dà arákùnrin tó sọ̀rọ̀ rẹ̀ pé báyìí báyìí àrẹ́bì ní kí lọ ṣẹlẹ̀ àrẹ́bì àwọn tó ṣẹlẹ̀ mọ́ ẹni tó bá fẹ́ fi mọ́ náà ní pé ẹni yé ọmọ náà ni ó sì sọ ọ̀nà orí ọ̀dà fún kí ni ó ṣe tó rújọ ọmọ náà àrẹ́bì ọmọ ẹni mẹ́rin àwọn sọ fún àrẹ́bì tó tó sì tó sì nìyí àmì ìdájọ pé inna ahadakum la ya'mal bi amali ahli janna fi ma yabdu lin nas hatta ma yakunu minhu wa minha illa dhira'un yasbiqu alayhi alayhi alkitab wa ya'mal bi amali ahli janna fa yadkhuluha ẹni ní ọ̀rọ̀ ṣiṣẹ́ ọmọ lẹ́bọ̀ níbi tó hàn sáwọn yìí tó bá kọ sátàdí ẹ̀ tí yóò kú àkọ́jọ́ wa gba wájú yóò máa ṣiṣẹ́ ọmọ àjẹ́ náà yóò máa wò bákan náà ẹnì kan ní ọmọ ṣiṣẹ́ ọmọ àjẹ́ lẹ́bọ̀ nínú tó hàn sáwọn èèyàn tó ṣe àjẹ́ lẹ́bù tó wá kọ sátà tí kú àkọ́jọ́ bá gba wájú yóò máa ṣiṣẹ́ ọmọ náà yóò bá ṣe ọmọ náà nílé ètí ń jẹ́ òkùnkùn ìmọ̀ iṣẹ́ ẹni yẹ gẹ́gẹ́ yóò wá hàn sáwọn yẹn náà ìyẹn ti gbọ́dọ̀ mọ́ tọrọ àti bọ̀tán nígbà tí a yà tàyámù mú kalẹ̀ pé fàyílá ń tẹ́jì ló máa látọ́ yìí bá kí bí ní ìyá lọ́wọ́ ẹgbẹ́ òun ni wọ́n wá káàkiri àsìkò wọ́n sì ti tó wọn ò sì ríbi tẹ̀síwájú tí wọ́n fi rómi wá tí wọ́n fi kí wọn títí àyẹ̀dùn lọ bá bá tó pé ọmọ rẹ̀ wọ́n ló dìlé wa ẹwà tí lẹ́lọ tápà kúkú ló ń ṣe ọwà ìrẹ̀kà ànábì òsì lẹ́lọ wọ́n wá kiri nígbọ̀ ya àti orí ilé tọ́nà fẹ́ kó bá ìdílé àgbàtà sì dìkì òun lọ́fà àti sẹ́lẹ̀ òun sẹ́lẹ̀ òun lọ́nà fi wá sọ ayé àtàyà mọ́ kalẹ̀ pé tẹ́ bá rómi o tẹ́ wà lórí ìrìn àjò abẹ́ sáré rómi o abẹ́ ìdígi nìkan o ẹ máa ṣe táyà mọ́mọ́ ẹni kẹfẹ́ o kí ara fẹ́ ló bẹ̀ ìgbà tí wọ́n wá ń lọ tán tí wọ́n kírun tán tí wọ́n lọ àṣẹ tí ń wá abẹ́ ràǹkúmí lọ́wọ́ àfún lóṣù lè mọ́lẹ̀ ànábì ọ̀bá mọ́kọ̀ọ̀kọ̀ wọ́n dàbú tó bá wọn yóò kẹ̀mí ṣe bí ẹlẹ́mìíràn fún ìdíje wà lábẹ́rẹ̀ ká mọ́ náà

àrẹ́bì kó sínú labara tó lágbára wà yóò kó wáyé àkùkù rárá kẹlìmà wà yóò kọ́kọ́ wáyé ọkà àrẹ́bì náà balẹ̀ nígbà tí wà yóò tó sọ kalẹ̀ tó fún ìyálà wa Aisha ẹ̀mí tẹ́lẹ̀ bó ṣe rí bẹ́ẹ̀ ni sọ́júrù rẹ̀ kí ni wàyínà ní júdíkà lára orí àdánẹ́bì òun ayé àtọ̀run wa kí ló kù fọ́lọ̀ wọn kùránì sì ní kíni wàyínà lànà làlẹ́àkìrọ́ta wàlìúùlà wàlìláàrìláàkìrọ́tù wàlìúùlà fọ́lọ̀ ní kíni òun ni ayé àtọ̀run àwa lálàyé àtọ̀run wọ́n ẹ̀ẹ́ tó lánàbì lálàyé ó fẹ́ ebe wọn tẹ anyị asiwaju ọlọ ṣùgbọ́n aláyé lọ àà ah, ìwọ̀ ọlọ́run láyé lọ wà níláàrí máa fi sàmáwá fi wà tọ́lọ́run tún bẹ́ gbọ́ sẹ́mà sílẹ̀ kìí sí lẹ́nu mẹ́ta torí ẹ̀ bí àwọn nǹkan yẹn bákan náà ọlọ́run fi alìmọ̀ṣíhà ẹwù ó fi tì sọ́dọ̀ rẹ̀ ọ̀fẹ́ ọlọ́run kọ ó fi mọ́ nínú tó wù ní tó fẹ́ ọlọ́run fẹ́ kan nítọ́lọ́run bá sì fẹ́ náà nìkan òun ló lékè wàmá tàṣàrùnà ilá ìyẹ̀ṣà Allahu Rabbul Alamin kò sí ìkan fẹ́ fún kí ó sì ṣe àfikọ́lọ́run bọ́ fẹ́ ìmọ̀mù kí ni máa ṣí tàkà ni wà ní lẹ́wọ̀n àṣà wàmọ́ ń ṣe ètò ilá ń kàṣá lámìyàkùn etí ọlọ́run bá bá fẹ́ yóò ṣe sí kọ́dà bí òbí ìtí mo bá fẹ́ tí ọ̀bá rẹ̀ kò lè wáyé lè sí sí ló ṣe rí náà náà mà ṣe àtọmọ ẹ̀dẹ́ nìyàn ìtọ́ bá wọ ọmọ ẹ̀dẹ́ nìyàn yóò mọ tẹ̀lé tọlọ́run yóò fi ṣe sí tí ọba ti bá tọlọ́run kò lè ṣe sí náà bákan náà wọ́n ní ọlọ́wọ́ bá lékè ọlá a máa fi àwọn èèyàn kan dáàbò bá wọn kan láti fi tún ilẹ̀ sí àtàwọn tí wọ́n ń bẹ lérí ilẹ̀ òun ni wàláwúlá dáfò lọ iná sí bá dùn ìbáàdì làfàṣàdá tẹ̀lé ààbò wọ́n ní ilẹ̀ ọba bàjẹ́ kí ni máa ń jẹ́ kí ilẹ̀ ọba bàjẹ́ ìkẹ́ méjì náà ni ìkẹ́ méjì ilẹ̀ máa fi bàjẹ́ ìkẹ́ àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ ìkẹ́ ẹ̀kejì ojúṣe èèyàn kéèyàn má ṣe nǹkan tó gbọ́rọ̀ rẹ̀ tó rí rí tó fi lọ́pọ̀ mọ́ sí ẹlẹ́ẹ̀kejì òun ni ẹ̀ṣẹ̀ ìtí ọ̀dà tí wọ́n ní jìnà sí kéèyàn mọ́ sí nǹkan méjì tó máa ń balẹ̀ jẹ́ náà nínú tí wọ́n ní káṣe tàbá sí òun ni kéèyàn kéèyàn kéèyàn mọ́ wọn ní sáṣíwá kéèyàn tó kálùkù wá náà ní wọ́n sáṣíwá kéèyàn wọ́n balẹ̀ jẹ́ ẹfẹ́ sọ ilé ọlọ́run dáwọn nínú ọkùnrin tí ń bá yẹn mọ́sálásí ọlọ́run lódì nínú àwọn tí wọ́n balẹ̀ jẹ́ nù nínú àwọn tí wọ́n balẹ̀ jẹ́ òun nìyẹn ẹni tí ń gbé ọtí mímu ọ̀gá ẹni tí wọ́n ń gbé ilé ọtí wá sádùúgbò kan nínú àwọn tí wọ́n balẹ̀ jẹ́ nù ẹni tóun náà fi lé kalẹ̀ àbí ṣọ́ọ̀bù kalẹ̀ tí wọ́n ń tọ́ sí ń bẹ̀ nínú àwọn tí wọ́n ń balẹ̀ jẹ́ nìyẹn bẹ́ẹ̀ sì wá fún gbogbo ẹ̀ náà pẹ́lẹ̀ gbogbo agbé kílọ̀bù wá sájúgbò kan táwọn ọmọ ọgbọ́ táwọn ẹbí sí iṣẹ́ àwọn ọmọ náà dẹ̀nà dẹ́n wá bẹ́ẹ̀ nínú àwọn obìnrin jẹ́ lòun náà wà àwọn èèyàn kan gbọdọ̀ dìde bó ní ilé igbó òfin lórí sí tòlẹ̀ àwọn ọmọ ọ̀rọ̀ fi ti ìbàjẹ́ kù tí ọba sẹ́ni wọ́n ní lára ọlọ́run sọ pé zahara fasadu fil barri wal ìbàjẹ́ ti gba ní gbogbo wọ́n dà ó dórí odò náà ìmọ̀ kásàbá ti náà pẹ̀lú táwọn èèyàn wọn fà nínú ìwé rí àmì ọlọ́run fẹ́ fún wọn jẹ fábì máa kásà bá tí àìdí kún ìtẹ́ fọwọ́ yín fà ní wàyá fọ́ áńkẹ̀ sí kọ́dà ọlọ́run gbójú kò níbi tọ́pọ̀ káàdì gbogbo tẹ́ fọwọ́ yín fà lọ́wọ́ bá fi ààrẹ jẹ ẹ̀ nígbàdàn ara yín ọlọ́run gbójú kò níbi tọ́pọ̀ díẹ̀ ìgbọ̀nìkẹ̀ ń ju kẹ́ lọ ilé ẹ̀sán lè ráyé mi. ẹ wá lára ìbàjẹ́ orílẹ̀ òun náà ni kéèyàn máa wó ilé ìjọsìn kéèyàn máa wó ilé ìjọsìn lára ìbàjẹ́ ló òun ni àyàtà rìfà sílẹ̀ fún tó wà nínú kí ni wọ́n ti pè suratul hajj àyà 40 tọ́lọ ni walaula daf'ullahi nnasa ba'dahum bi ba'din tí ìbá ń pè ọlọ́run bá fi apá kan wọ́n dáàbò bu apá kan lahudimati sawami'u wọn bá máa wú sawami'u àbá ní sawami'u ní ibi ilé ìjọsìn àwọn àfáà sọ́ọ̀tì àwọn àfáà mi àwọn tó ní ilé ìjọsìn lọ́tọ̀ yàtọ̀ sí ilé ìjọsìn gbogbo wà ní yáò àti tọ́ọ̀sì gangan wà sọ̀lá wáàtò àti ilé ìjọsìn àwọn ti yàwúdí wà masáájídù mọ́sáàsì tàà mùsùlùmí wọn bá máa wú gbogbo ẹ̀mí yóò tẹ́rù fi yásùn lọ tí wọ́n dá púpọ̀ lọ́wọ́ bá bẹ̀kẹ̀ sí ìrọ̀ lọ́pọ̀lọpọ̀ eléyìí nígbà tí àwọn nǹkan kan yìí tó nítumọ̀ ni kìí ṣe lásìkò sí ni wọ́n sọ ní àlùmọ̀yún pé a sáàmù pé ilé ìdíbi táwọn ẹ̀nà sọ́ra tí wọ́n jọ mẹlẹ́yà nábì Ìsá tí wọ́n gbà fún tí wọ́n tẹ̀lé lódodo ibi ìjọ jẹ́jọsùn ni wọ́n pè ní bíyàwó tàwọn Yahudi ni wọ́n pè ní sọ̀làwà táwọn ọ̀sẹ̀ táwọn sọ̀rọ̀ ní mọ́sálásí pé lára bíbá lè jẹ́ ní kéèyàn máa wo ilé ìjọsìn ara rẹ̀ náà wọ́n ní lára kíkímọ̀ ọlọ́run bá ló fi sí pé kẹ́wọ̀n wọ́n máa fi dáàbòbò àwọn apáta wọn ọlọ́run fi jihad amòmìnì ó fi ti àbúrò àwọn kèfèrí dànù tó kú ọba sí ìrìn ẹni wọ́n balẹ̀ jẹ́ bákan náà ọlọ́run ìfi ọlá ọlọ́run bá nílẹ̀ lérí gbogbo ẹ̀dá pátápátá àti tọ́ka sílé iná kò sẹ́ni tọ́lọ̀run sọlá fún òfìdérí kìfìrí òfìdérí kìfìrí ọlọ́run sọlá fún ọlọ́run aláàkínà láàrùn dúró alẹ́ alamin ṣùgbọ́n ọlá àti kèfèrí níbo lọ́wọ́ ayé lọ́rùn wọ́n ti mọ̀mí ní yóò sọ́sọ́lá kọ́ láyé yóò tẹ̀sí fún kẹ́ni ní àìsíyáwà gbogbo náà ni ọlọ́wà ní gbogbo tá a kà pátápátá o ah, ọjọ́ tí ẹ ti lọ́gbọ́n gbogbo tá a kà pátápátá o kí ni nínú àwọn àmì ni áyàtò láì àmì ọlọ́run méjì náà ni àyàtò tàwíyà àti àyàtò ṣẹ̀ríyà àyàtò tàwíyà òun ni àwọn nǹkan tí bá ń ṣẹlẹ̀ láyé kí ní ọmọ kí ní oṣù ara àwọn àyátò kan níyà ní kójú ọrọ̀ oṣù kan márọ̀ ara àyátò kan níyà ní kí ní ojì omíyalé ara àwọn àyátò kan níyà ní kí sọ́mọ̀ máa rọ kíni irú ara àwọn àyàtù kíni tàwọníyà ni kí ní ọkàn sẹ́yọ́ nìkan láìrí tó bí wá ara wọn kíni àyàtù kò níyà ni ṣùgbọ́n àyàtù ṣẹ̀ríyà òní àkọ́rá ìkẹrẹ òun ni ayẹ̀ lẹ́yìn àyàtù ṣẹ̀ríyà kìí ṣe ti iná ni wọ́n sọ à ń kà fún ọ à ń kà fún pẹ̀lú òdodo wà ìnàkà làmínà mọ̀rọ̀sàáyìn ìwé ànábì náà sì wà lára kíni ó wà lára àwọn òjíṣẹ́ ọlọ́run ó wà lára àwọn òjíṣẹ́ ọlọ́run náà bí àwọn eléyìí bí ó ti jẹ́ òun ni eléyìí abẹ́lẹ́ ọ̀rọ̀ ọba àlẹ́kẹ́lá ó sì àríkún agbóríkún ẹnìkọ̀kan ó mọ́tò aládàsọ àti gbígbọ́ ولا تدرك ولا جبال سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفر وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم. عليه السلام. إيه. نعم. سيه الله أعلم. ولا جاء جاي بنتنا. ó súnmọ́ kọjọ kọjọ àti àwọn ènìyàn lẹ́wọ̀ọ́ àmọ́ normally nínú táwọn afá àkàdé pé àwọn tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ náà níbi lọ uh, ọlọ́pẹ́ nìyẹn mú wá ẹ̀yìn àti pé bóyá áyà yẹn ó lè mọ túmọ̀ sí ibẹ̀ ètí nísì ṣùgbọ́n ti èyí táwọn afá àkà tó ṣe pé ti ànábì ìbùkúmọ̀ ànábì ájàm wọ́n tún fi ànábì ìbùkúmọ̀ náà pẹ̀lú àwọn áyà kọ̀ọ̀kan tó tọ́ka lé ètí ọlọ́pẹ́ọ̀tọ̀ mú wa láńtọ̀ ọyọ́ta bá wọ áyà yẹ ó sì sí àìsòwògbọ́n tó wá yẹ sí pé ọ̀rọ̀ àti àwọn òní onímọ̀jẹ́ lára wọn ọlọ́run ọ̀rẹ́ sọ̀rọ̀ Thank hmm. ah. you pẹ̀lú àwọn ẹ̀mí mọ́sálásí wà ní tó ní ìjáde sí àkàdá gbogbo ìwọ́gbà wa ní ọ̀nà yẹn ní ti mọ́sálásí tẹ́lẹ̀ kan ní ọ̀bà tẹ́lẹ̀ tọ́ka fún mọ́sálásí yẹn ìlú kò sẹ́kù díẹ̀ tó máa fún ọmọ mi. ṣé ẹ̀fẹ́ mẹ́rin tó bá ló ibẹ̀ yẹn tó kù lọ́la yẹn kò lè gbé ìjáde tó kù tó kù báyìí. Now, uh, táàbá ń sọ pa pé ká wó ilé ìjọsìn àwọn mọ́sálásí àbíbi tí ó bá jẹ́ yóò mọ jẹ́ yẹn pé wíwó tàbọ̀ sí ni wọ́n sọ wọ́n pé wíwó tọ̀nà tọ́ni kò ní sílà ìpínlẹ̀ látòjúwe nìsín téèyàn bá kọ́ mọ́sálásí síbi sàárè wà sàárè ló síwájú wọn kọ́ mọ́sálásí ó sì kí ni wọ́n wọ mọ́sálásí wọ́n àyẹ̀kú mọ́sálásí lọ́wọ́ àtẹ́lẹ̀ wọ́n wá fi sàárè sí òkú ni ó ti gíní òun ni wọ́n gbogbo wọ́n kò sáré kó mi ó sì rí nù ẹ̀tọ́ lè yí wọn kò sábà sí mi bákan náà ẹni tó bá lọ sí pé ó ti lókè ìjọba pé ibi ilẹ̀ dé nì òun kàn wá sí kí ni wọ́n fi àìgbọ́rọ̀ ó fi kọjá àlà wọ́n wá sí kíní síbẹ̀ ẹ̀pẹ́ tíjọba bá wù òun sọ pé kí ni òun sọ pé wọ́n sábọ̀ sí i lédè ẹ̀tọ́ ni ó ti ní sí gbogbo tó wá ti rí bàbá táwọn tó bá kàn fẹ́ sí ìdá tó bá yẹ pé lẹ́sìn làwọn náà fi rá ẹjá bá yín sun sẹ́yìn báyìí tábà yín ẹ̀sìn ẹ̀dẹ̀ báyìí àwọn olùbí bíbí eléjẹ bíbà yìí ilé wọn yóò rárá dáadáa ní ti ń sìn ìwé tó wà ní pọ́ọ̀mù ẹ̀tọ́ ni onímọ̀ jẹ́ onísílà ìpínlẹ̀ ọmọ àwọn. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم